jọ kí ni mo pàlàpàlà ẹ tí mo borí burúkú yìí náà kí lè tó fẹ́ gbogbo orí bẹ́ẹ̀dì ṣé wọ́n nìkan ló fẹ́ sùn ni ó ń ṣí eré ni. ọ̀dẹ ní sùúrù ṣé bó ṣe wà lọ́rùn nìyí bí mo ṣe lè jókòó nìyí. bó ṣe orí burúkú ló rẹ̀ lọ́rùn bó ṣe fọ́ká yàlàyàlà bó ṣe fẹ́ tán yíṣọ́ tó fẹ́ nìyẹn tó fi ń ṣorí burúkú bí tó lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ mọ́. Ah, kọ́ládé kí ni gbogbo èlé ìwọ náà ṣàpọ̀ pé mo lóyún Egli to fin kora mommy. I'm carrying your baby. Which baby are you carrying? Who wants any baby from you? Ta ló for fóyún inú ẹ̀ You egbére tó ní? Ṣé mo So pé kí mo fọ́mọ ni? Mo ṣe yẹ kí lẹ́sẹ̀ mi kí mo ṣe tó ẹ̀. Ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi. Ẹ̀ṣẹ̀ ni wípé we had fun. It was memorable. It was beautiful. You are tèmi jẹ́ kò ní fún pẹ̀lú obìnrin kí gbogbo ẹ máa dùn yóò bá a gbà tí ovation yẹn bá high kó ní kálukú lọ ìrọ̀wọ̀rọ̀sẹ̀ tó wá túmọ̀ sí pé a lè máa pera pé àpàdé mi àdè gbádùn ara lọ́jọ́ sí òkè ló ń ṣẹlẹ̀ ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ bọ̀ ìwọ ìgbà tó dùn tó yẹ kó lọ pẹ̀lú wá dìtẹ̀ sí mi lọ́rùn nǹkan tó ṣe fún mi nìyẹn kò lè ní dà fún mi uh-uh. ṣé ló ń rùn sí mi bíi mi. ládé ìgbélé tó ṣe fún mi yóò dá ọ kó dá ọ tó bá ti ẹ̀rọ kọ́kọ́rọ́ tó mọ tó wà nù mí náà. ọmọ wo ló wà nù ẹ. ọmọ ẹ. ọmọ ta ni ta ló bí ọmọ òfò now listen and listen good ṣé wọn kó tó ṣe mí láàánú jù fún ẹni wípé tí mo bá ga ẹ lọ́rùn sí tí mo pa ẹ síbi kó sì kọ́ tó máa tẹ̀yìn wá ṣé o ti gbọ́ so you better behave yourself and watch what you say o ẹyin ló hun tẹ́yin bá dẹ̀ fọ́ o fọ́ o kò kò kò ṣe kó mọ́ tó bá dẹ̀ sọ̀rọ̀ tó jọ ẹyin tó fọ́ ayé náà fọ́ nìyẹn ṣó ti gbọ́ kó má pàkéjà rẹ kó má ṣíra dáadáa kiri. ọyọ má bọ ọyọ má bọ ọyọ má bọ mo ti pàkéjà rẹ má bọ. ó ti late. má bọ náà ti pàkéjà rẹ wá sùn síbí báyìí. kọ́ládé gbogbo ilé tó ń ṣe yóò dáa o kọ́ládé kò dáa o. babe. good baby. Babe, would they appreciate on now? Make I just dey go boat JJ. Ṣé kí n boat. Torí tẹ náà ni mo ṣe ń ṣe kí àwọn onípẹ́ ṣe tán. Màmá Dáyọ̀ dúró báyìí Oh dé dá mi lóhùn now babes ah. túbí tí náà ni mo ṣe ń kojú náà. bàbá ti jọra sọ fún mi kí n lọ́ra lọ bóòdì jẹjẹ. òun ló tún ti ràn jọ ìṣàwé. bóyá jù máa mú máa múra bí obìnrin. bóyá náà ló fi gbà á. thank you i love you but ṣáṣọ pé kàn ṣe pé àwọn lẹ́nẹ̀ẹ́ kan lè gẹ̀ mm. mm. ẹ́ ti gbà sí fúnra yín. ó tún ti bẹ̀rẹ̀. Mm-hmm jealous as she could be. I'm not jealous, Uncle. So you look at my daughter. You look at that. Hi. Mo ṣáà jẹ́ ká lè máa lọ mo ti ń pẹ́. Máa múra a beautiful morning, and of course, you are live here with your favorite girl, de Allen. And as as sabi as we did do say, we get a lot of beautiful music for your consumption. And today, we're going to play one of our favorite trendy music from Eric Danjuma, titled "Love Ife." I trust say if I listen to this one, and I go fall in love afterwards. Stay tuned. He's faithful over me. When my struggles comes against me and my days were dark, see a room you will be okay loud. Welcome back, guys, and still your favorite girl here, Oladi Allen. I hope you all enjoy that music by Eric Danjuma titled Love. And I'm still with you while you enjoy other music that will be playing by Eric Danjuma. Stay tuned, guys, and still your favorite girl. Mama, I've been calling since. What did you feel coming? Yes, Mama. Mama, I thought you said I would get to see my mom today. I just checked her room. She isn't there. Your mom stepped out. There's an emergency that needed her attention, so... She's always having an emergency. I am tired, Mama. I miss her so much. Bolu. And eh, you know what? I promise you I will do something about it. You're always saying that, though. She hates me. Mm don't say that. No, your mom loves you so dearly. Well, I mean, it's important for her to put food on her table. Abi ṣé kó má lọ síbi iṣẹ́ kébi pa wá Okay, Oteba Sobe. bá I promise you I will do something about it when she comes back. Ah, Ẹgbẹ́ náà, time gan ti lọ, oya, ká lọ prepare for school, kó má bàa late. Ọjọ́ ti lọ. Can I measure his grace and mercy? Welcome back, guys. And based on popular demand, we will be playing another beautiful music titled Good Morning by Tolu Lokwe Originator. Stay tuned. When the brains Ó ṣíwájú ilé tí kò máa báyìí. mi kọ́. Oh. kókó lè yí ẹ ó mọ̀ pé mo lọ́kọ tí mò ń tọ́jú kí n tó dáná kí n tó múra ọjọ́ ti lọ. jọ ṣé ìwọ nìkan ló máa kọ́ máa rìn ṣé ìwọ nìkan ló lọ́kọ ni ṣé mi ò lọ́mọ tí mò ń tọ́jú ńlẹ̀ ni. Uh-uh. ṣé mo máa fara mi wé wọ ìwọ tó jẹ́ pé onínàní tó ń ṣe gbogbo nǹkan fún ẹ hmm. èmi máa lọ́mọ ọ̀dọ̀ èmi lọ́mọ ọ̀dọ̀ èmi nìyàwó èmi gan tún ni nání. ìwọ ni nání ṣé lọ́mọ tó ń tọ́ ilé tó fi jẹ́ nání ni. Fẹ́mi Fẹ́mi ṣe wà yẹn wàhálà ẹ̀ ojú ti bébì lọ three units cost ni. ẹyin lè mú um, take over kò sì ní lọ fún breakfast. all okay. Mommy, mm? Mommy, why do you have to work so hard every day? You know I have missed you. Um, because Mommy has to put food on your table and make sure you go to the best school. Um, have you done your assignments? Yes, Mommy. And Mommy, do you know what happened in our school today? You will not believe it. Um, Lucy, Mommy is tired and she needs to rest. So any gist you have, tell Mama, okay? So, okay. Mama, what are you? Bọ́lá. Má. Má bọ̀. Má jẹ́ ó dẹjọ́ kó wá lọ jẹun wọn mú wọn òkè mi ì ní appetite láti jọ fún mi. ó dá wàá bọ́ ọmọ ìṣeré. ṣẹ́yìn ò lè bá ṣeré ni. kí ló dé tó ń ṣe báyìí? Why are you doing this to yourself? Why? Ṣé yóò tún fún Bolu láti fẹ́? You were enough for me, so you should be enough for Bolu. Because I truly know for you. Ìwọ fúnra rẹ̀ ò mọ ìsísí ìbéèrè yẹn. Èsì ẹni wá fẹ́ kó fi ṣe òṣùwọ̀n lórí ọmọ yẹn. I've had Lọ́ládé. day. so sorry. My manager can just be difficult sometimes. Well, I'll check. I'll, I'll check with him and I'll see you back. Okay. Do have a nice day. Yeah. Well, um, Chichi, yes, you have really performed beautifully. Mm? Yes, so I think um, let us just make the whole thing complete in the studio. All right? Yeah. má tún lọ fọ́nbù lò bó ṣe kọ́ yẹn gangan ló ṣe náà ìṣòro. Yeah, let's go. Be a good Mama is right. Hmm? Your mommy is really busy. But she Shumagotimashi, I promise to buy you a beautiful gift. So do you want um, the latest step? No, mommy, I want you. He wants me? But what is your problem? Kini problem egono. What exactly is your problem? I woke up very early in the morning, goes to work, just to put food on your table. She said you to the best school. I don't need to come up and pay. You want to be with me? You want to see your mommy? She brought back up your son Okay, mommy, where is my dad? If you are not available, maybe my dad will. Bolu, Bolu, don't, don't, don't provoke me. I say that? Thanks. John, Mark pẹ́ work gbé you. To Tó bá dẹ̀ ti mọ̀ kó Take the boat. Okay, dear. By the way, kí ló máa ṣe àwọn colleagues. We have started. O tún ti bẹ̀rẹ̀. You know I love you. come, I love you too. Take care of you, okay? Take care of yourself, baby. love you. Love you too. about this place compared to your mansion. No, now, Akolade, come on. This is beautiful. Oh, then last ma compare sọ́dọ̀ mi. Sure. But ti bọ́lọ̀ ọ̀dà máa jẹ́ mu kan. Bí my body count mi rò pé ju mẹ́ta lọ. Gbogbo ẹ̀dẹ̀ ló wà significant because kò sí èyí tí mi bad experience and I made this decision with obìnrin open it fi lè wọ inú ilé Just multiple people mi ò mọ́bìnrin kan wọ bírí torí mo mọ̀ pé ìjọ́ tóbìnrin bá ti wọ ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tí mo fẹ́ fẹ́ I love you. I know. See, Akolade, kò kí n ṣe wípé iná nífẹ̀ẹ́ or kì í ṣe pé kò wù mí kí n fi ẹ̀ ṣàdúró mi but then ṣúrí gbogbo nǹkan tí mo ti go through ní university days mi n gbogbo ló ń dẹ́rù bà mí mo dẹ̀ ti decide pé mi fẹ́ mi fẹ́ kí anybody break out me again. Don't come off it. Say, you're beautiful. Ó dára púpọ̀ lọ́mọbìnrin. O pé dédé. Kò sí ọkùnrin tó bá fojú ọ̀rí màá bo orí ọkùnrin náà pé ni. Mo nífẹ̀ẹ́ gan, mo dẹ̀ fẹ́ fẹ́ sílé ni. Orí pé àtẹ̀tí kò falẹ̀, ti ń ṣe. Kí ni yẹn? Ta ni obìnrin tó fà yẹn? Ìfẹ́ mi àbúrò mi ni she she's in Scotland. ìfẹ́ àbúrò ẹ̀ Scotland ló did I say ìfẹ́ no Me, ò sọ fún mi pé ìfẹ́ mo ní nífẹ̀ẹ́ mi. Akolade you said ìfẹ́ me. oh now you're getting it all wrong àbúrò mi ni she's always all over me tó bá wà ń bí ń sìn wà máa jowó gan because bó ṣe ń peck mi bó ṣe máa lọ́mọ mi á ẹ̀gbọ́n mi èmi gan máa sọ fún pé ìwọ ọmọbìnrin pẹ̀lú bó ṣe ń ṣe ṣo máa rí ilé ọkọ wọ̀ ṣá because she's always over me you understand gbogbo nǹkan ló fẹ́ ṣe pẹ̀lú ìṣòwò nífẹ̀ẹ́ mi lórúkọ ẹ̀ kò ń ṣe mm. ìfẹ́ mi bóyá ọ̀dẹ̀ ti ń gbọ́ méje but tí n bá pè ní ìfẹ́ mi náà n máa ń pè ní ìfẹ́ ìfẹ́ mi. no má gbọ́ méjì you know i love you so much. Akolade, Akolade, wait, wait, wait. Stop it, please. Why? Eh, eh, eh, okay. Mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ Okay. Shoot. O, o truly love me? It's obvious I'm crazy about you. Oru question wo ni Okay, and another one. Ṣé lóòótọ́ ni pé o fẹ́ mi o fi mi ṣe ìyàwó like your wife. <sighs> tell me i love you o fẹ́ fẹ́ ṣe ìyàwó mi. mi mo dẹ̀ jẹ́ ká dúró de alẹ́ ọjọ́ wedding wa màá wọ́n ní mo. mo wò bóyá o léwu lórí ni o because àwọn ọmọ nineteen fifty nineteen sixty àwọn náà ní mentality yẹn. Yeah àwọn náà máa ń dúró di alẹ́ ẹrẹbẹ alẹ́ ìgbéyàwó kan tó ṣe nǹkan kan ibi gen z now ah free yourself we call it making love the manifestation of love is to make love i'm making love to you that means i'm manifesting the love i have for you. Uh, i know but mi ti mi ti ṣe rí ẹ kò dọjọ wedding stop stop ṣe bẹ́ẹ̀ jàre eré eré wò jẹ́ kí ló máa ń ṣe ẹ̀rọ nínú rẹ̀ lọ́pọ̀ wáyàns máa ló tún ṣe bẹ́ẹ̀ special bí nǹkan kan kí ló ń stop ṣe bẹ́ẹ̀ jàre. I'm not lying Abolade I'm a virgin. ṣe é virgin. wait wait. Oh. Oh. ọ̀rọ̀ pásítọ̀ ṣe ìgbà tí pásítọ̀ dẹ̀ rí fíṣọ̀ yẹn mo nírọ̀ ọlọ́run pa á wọ́n ní pẹ́ẹ́pẹ́ kó tó jẹ kó kí n jẹ́ bàjẹ́ wọ́n ní bí mo ṣe dísẹ́ǹtì tí mo jọmọ ọkùnrin tó dáa tí wọ́n lọ obìnrin gidi ní bàbá náà fẹ́ láyé mi àìdá wá bí bílíìfù ọmọ tí mo pé rán lọ́pàá mo wò pé kò sọ́kàn tó jẹ́ prọfẹ́sì mi ọ̀pá yìí mi máa padà dá mi mọ̀ pé àpàdà pàdé tó máa ṣe mí lórí mọ̀ pé àpàdà pàdé obìnrin tó máa jẹ́ pé àṣé wọ́n lọ. Baby, I love you so much. You, you, you, you, you, you, you, you, you, are a dream come true. You are a prophecy fulfilled. It has been said, it's been seen that I'll meet a woman, she'll be a virgin, she'll be beautiful, Olubala Lubarika. God. Baby, stop crying. I know. Babe, Joe. Biloyeki Mabe, I'm gonna make it a memorable first time for you. You remember it for love you so much. I'm not ready to leave you. Please, don't bá fi mí sílẹ̀ I love you. I don't do anything. to my disgrace àbí tó máa disappoint, tó máa jẹ́ kó kó kó regret mo ṣe kankan. Let me be your slave. You are my master. You are my queen. And I'm ready to serve you. Babe, should we go inside? I love you sesinde. Akolade. What? Akolade, what's up with this attitude? For the past few weeks, you've seen fún mi attitude. Why now? What attitude are you talking about? Wo, so fẹ́ gbọ́, nǹkan tí mò ń forí mi ro I'm tired. Call her day. fún ẹ pé for the past few days mo ti ń feel sick Oh, Tia, tiẹ̀ kí bury Coco? Then go to the hospital. Do I look like a doctor to you? Ah, come on, that's too harsh now. That's too much to say. Hey, hey, hey, listen, woman. Èmi ò dàbí wo. Òṣìṣẹ́ òṣìṣẹ́. Obohun le ni. Èmi àti ṣe kárakára kí n tó make owó tó mi. So let me be please. Wo Kọ́ládé jẹ́ kí n sọ Emi èmi ò kí n ṣòpò ni. Mi ò dẹ̀ kí I try as much as possible to make you happy. No ṣí ni kan mo wẹ̀ tí Nothing less than ten million and mo ti Just for you to improve yourself owó owó ìròyìn sọ wípé. she finally said it uh, I make it known to the world now go to media houses. jẹ́ kí gbogbo ayé mọ̀ pé obìnrin olówó ni ẹ́ tí wọ́n ran bọ̀bọ̀ pọ́ pọ́ pọ́ riffraff kan lọ́wọ́. you make it known you spit it out let it out to the world. because ìwọ ló lówó ayé ìwọ ló lówó jọ àbí babe ìwọ náà mọ̀ wípé nǹkan tí mo ní nǹkan ní ẹ̀ nǹkan tí mo ṣá láti sọ fún ẹ wípé mo máa ń try gbogbo possible best mi láti jẹ́ kí inú ẹ dùn just to make you happy. but i'm not happy mi ò dẹ̀ ráyè ìrẹ́gbẹ̀ rárá ṣe fẹ́ gbọ́ i've got dreams i have vision tí mo fẹ́ attend gbogbo ètò dẹ̀ ṣe kò bá mi lé rárá àti rárá ṣó ti bọ́ ó dẹ̀ ti rẹ̀ mí gan i need to go in there now freshen up and sleep like a like a hard working man tó tún ṣe láàárọ̀ tó dẹ̀ fẹ́ sùn ṣó ti gbọ́. Um, ìgbà ló fẹ́ kùn bínú when are you going home. Ifemi, should I be prepping for your return? Oh, my love, until December. Ah, uh, uh, December, now, my love. This is just March mo mi ò láì nǹkan tó ń ṣe ọ̀hún pé mo ti mí ìsẹ̀ gan. Eh, eh, eh, let me call you back. kò ní kò bẹ̀rẹ̀ ẹ̀ padà gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ so all this while tó ti sọ wípé nífẹ̀ẹ́ mi ìfẹ́ mi ni Akolade you've been cheating on me. tó bá gbọ́ ńkọ́ kí ni dàda ẹ fẹ́ dà. Dade, I trusted you. Trust? I, I believed in you. But you, you, you were busy cheating. How could you be so stupid to have trusted a street guy like me? Should you put You were trusting. Oh, truly, you're a get inside girl. What? Kí ló ṣe ẹ́, kí ló kí lélẹ̀. Oh, wow. <laughs> olórí burúkú dọ́tọ̀ máa tún ya scan. So, what should I do with this? Have I ever told you pé mo need your money? Ṣé mo ever suffer? So, I'm not ready to father any child. pé nǹkan tí mo fẹ́ sọ ilé lọ kí ní burúkú tó wà náà lọ́jọ́ dànù báwọn ẹgbẹ́ ṣe yọ ṣó ti gbọ́. ọlọ́ni mi lè yọ oyún náà fún ṣọlá mẹ́sà mi ni mo wà yìí mo sì rò pé tó bá gbọ́ inú ẹ̀ máa dùn at least the first person tó bá lóyún fún ẹ and because you oh. said you love me. oh fantastic nǹkan tó sọ ẹ jọ sọ sínú ọwọ́ ẹ kó gbóòórùn ẹ kó gbóòórùn how stupid how dumb how daft you are. olóyún oṣù kínní o mọ̀ oṣù kejì o mọ̀ oṣù kẹta tó fi oṣù mẹ́ta o mọ̀ o mọ̀. damn ah ọmọ nu ọmọ get inside ni ẹ lóòótọ́ olórí burúkú ni ẹ o orí ìyàtọ̀ ẹ o ayé ah, ẹ̀ ń ṣàbíyamọ gidi tó bá pẹ́ o ní ìyá gidi tó rí ẹ pé ni kò yẹ kó ti máa wẹ̀ pé kí ló dé tó ju ẹ wọnú kí ló dé tó ju ẹ wú tọwọ́ ẹ funfun olórí burúkú làwọn òbí ẹ mẹ́rin. promise mi ní heaven on earth. Oh. ọlọ́run nìkan ló máa promise to man fulfill i'm not god oh. i'm just bloody human and i'm bound to make mistakes so gbogbo ètò ń sọ o kàn sọ̀rọ̀ lórí asán ni so ti gbọ́. do not touch me. if you are joking if you are joking just stop it mo mo ilé oya okay ìfẹ́ mi mo gbọ́ onífẹ́ mi okay onífẹ́ mi ni i believe mo máa sọ pé onífẹ́ mi ni but oyún yìí ìjọ tó yọ lọ má jẹ́ kí n please. I don't, I don't mind being maybe your number two, but please. Ma, èmi ṣẹ̀sìn tó torí ọlọ́run. Kí má fi ẹ̀ṣẹ̀ sìn kí má bà tiẹ̀ jẹ́. Ìwọ ló fẹ́ fira ẹ̀ṣẹ̀ sí náà. Ìwọ ló gọ̀. Èmi fi títì yẹn ni. I'm a street guy. Wọ́n fowó tọ́ ọmọmọ́lé lórogún lèmi. Ah. Wọ́n fowó tọ́ èmi. Ìwọ ni òun ṣe bí ọ̀dẹ̀ tó ń ṣe rádaràda kiri. Ah so next time tó bá rọkùnrin tó ń ké sí ẹ lọ́rùn tó mi ń bọ́ lójú ẹ ìwọ máa yára ẹ ń brain. àánú ah, serious lọ́jọ́ tó ń sunkún náà ó sọ pé fẹ́ẹ́ fi ṣe oh. ìyàwó náà ṣe pásítọ̀ sọ fẹ́ pé mi ló lè fẹ́. ẹ gbé lórí burúkú ó ń bìlíìfù ah. ọ̀rọ̀ ọmọ street èmi tó yẹ pé ọ̀rọ̀ omi omi pọ̀ lójú gan kí hàn ah. domi lójú kò ń ṣe nǹkan tó le. bẹ́ẹ̀ kí n jó tòbi olóòjọ́ please Well, let me tell you something. You know, I'm still calm with you. Mo lè gba etí ẹ o. Mo lè gba etí ẹ. Mi dẹ̀ fẹ́ gba etí ẹ. Ṣé ti gbọ́? So the play this side of me, na two side you dey see all this while. Mo ya wèrè nǹkan olóyún burúkú náà àwọn tán bí ẹ̀mí náà o. Mi ò gbádùn o. Orí títì náà bẹ́ẹ̀ mi sí o. Ibẹ̀ mo ti ń jẹ, ibẹ̀ mo ti ń mu, ibẹ̀ mo ti pàdé àwọn tán ń ṣe mí lóore o. Má lọ wá o, má wá ẹ o. Ṣé ti gbọ́? What I'm trying to say is take care. If you try anything stupid, I'm going to make this life a living hell for you. So get out of my house. Ah, please, Akolade, please, Akolade, <gasps> Akolade, please. Tó o bá ní fi mí sílẹ̀, máa wọlé fún ẹ. Akolade, Akolade, Akolade, ò lè jọ. Hey, yeah. Akolade, Akolade, now. Hey. Ololade Allen at the studio. What's happening? This is so unusual. Shelley. Five minutes to seven. Jesus. Past seven. Dear listeners, as we approach the season of love, many things is gonna happen. Oh yes. Some people will find love while some will be heartbroken. I hope we all find love this season. And remember, I am still your pretty queen, Cynthia Morris, taking you on the morning drive. Just please enjoy and remember, don't touch that dial. Thank God kí ló ṣẹlẹ̀ ọlọ́run máa yọ mí lára díẹ̀ ló kú by hill accident. We ṣáà wọ́n dápẹ́ kí ló ṣẹlẹ̀ ah. ọlọ́ládé ìhàlẹ̀nà kì í pẹ́ débi iṣẹ́. níbo ló bá dé. ọ̀rọ̀ love náà là it's the season of love. that's your show. no it's our show valentine is for everybody. Um, well that's true and mo we wípé last year Oh, Timari. marry. time eh? mm-hmm. well it's right about time. ZL Betham 96.5. You beat your music. Okay, you listeners, welcome back. I hope you did enjoy the break. And before the break, we were talking about love. And with me in the studio is your favorite girl. It's your favorite girl, Ololade Allen, and we've got a lot of questions to ask you, our listeners. Oh yes, we do. So one of our questions is, what kind of gift are you expecting from your partner this Valentine? And as a lover whose heart has been broken before, do you think someone else should pay the debt of your past? Um, you guys can call us on 005522923. And it's your number one station. Zeal FM 96.5. Don't touch that, that. Zeal FM 96.5. Your beat, oh. your music. Hello, good morning. How are you doing today? What's your name and where are you calling from? I'm Abisola calling from Lucky Face 1. Oh, good morning, Abisola. How are you? I'm fine, and you? So, what's your take on the question we asked? Well, firstly, I don't think someone else should pay the debt they do not owe, and my partner should be ready to buy me a beautiful gift not less than 500k. Oh, wow. Your partner should be able to buy you a gift of 500,000 naira for this Valentine, right? Thank you for your contribution. So sorry. What if your partner cannot afford that? What's gonna happen? Well, he shouldn't have asked me out in the first place. A man who can afford a 500k gift should not even have a girlfriend in the first place. Oh wow, mm. that that's true. You're right. A man who can afford a 500,000 naira gift should not have a girlfriend. Should not have a relationship. Thank you for calling Abisola. Thank you. Ah, <laughs> wow. wow. Wow. Wow. <laughs> Wow. Just wow. Just wow. This is so interesting. Hey! I found eh, ah, a meu. E eles... Minha, quando me tá Ah, quando é minha, eu sou We have another caller. Oh, we have another caller. Hello, caller. What's your name and where are you calling us from? My name is Dan Larry from Kurudu. Dan Larry, so what's your take on this question? Well, my question goes to the girl that says if a man cannot avoid a 500k gift, you should not have a girlfriend? And the question is that can a father afford that 500k gift as Valentine? Oh, wow. <laughs> I didn't see that coming. <laughs> oh, we didn't see that coming. well, to Abisola, our previous caller, Tamilare just asked you a question that can your father afford that same prize you want your partner to buy for you. Mm-hmm. Thank you so much for calling, Damilari. Stay tuned. Yeah. Hey. Oh. These Gen Z baddies. I, I don't understand them. Oye mi o. Ah, five hundred k. Mama, ẹ kúrẹ́. Ọmọ mi kọ́. Ma. Mama, kí lẹ I've had a busy day and my bed is calling. Tomorrow is Valentine's Day. And Bólúwa ti fẹ́ dẹ̀ ti ń bi mí léèrè látàárọ̀ pé ibo ló kò yé mi kí ni valentine ṣe pẹ̀lú mi valentine is meant for àwọn olólùfẹ́ so báwo ni ti bolúfà ti fẹ́ báwo ni ti ẹ ṣe jẹ́. lọ́ládé lọ́ládé alẹ́ you love your son I do. For crying out loud, please I think, I, I mean, since the day you gave birth to him, Bọ́ládé, ọjọ́ kan ṣoṣo ọ̀la yẹn, give him all the, all the love he needs from his mom. Let him feel your love as a mother. Is that not too much to ask from you? Let Ojo ti bí, if tó bá béèrè ọ̀la yẹn nìkan ṣoṣo lọ́wọ́ ẹ̀, please don't deprive him. jẹ́ kó mọ ẹ ò ṣẹ̀ náà o se tí ò mọ̀ mo Hello. It's Eric Danjuma. He never accepted your request. Oh, that, yeah, yes. Thank you so much. All right, see you tomorrow. Bye. Hey, Mama. ṣẹ́rí kọ́ tí mo gbà yìí ó ti fi hàn wípé mo máa ní a very busy day lọ́la ń bíṣẹ́ so ẹ jọ and um, ṣé bí ètè mi wà lọ́wọ́ yín ẹ̀dọ̀ mi tó owó wà ní save so ẹ lọ síbẹ̀ ẹ mú oye tó bá wọ̀nyí ẹ gbogbo ló láti fẹ́ jáde gbogbo nǹkan tó bá fẹ́ ibi tó bá fẹ́ ẹ bá mi gbé lọ ẹ bá mi ṣe valentine fún ó dàárọ̀. FM 96.5. beat, your music. In Zeal FM 96.5, we promise and will fulfill. We promise to bring you number one gospel artist in Nigeria. Oh, yes, your guess is as right as mine. And here with me, I have Eric Danjuma. <laughs> so, Eric Danjuma, can we get to meet you? Hello, lovers. I am Eric Danjuma, and I am your Umbro gospel singer. Oh, that's so sweet. Did you hear that? He said, humble gospel singer. I wish you all are here to see what Eric Danjuma really looks like. He's cute, talented, and down to earth. So before we go on a commercial break, Eric Danjuma, can you tell us your journey into music? Oh, thank you, Ololade Helen. I thought I should let you know this before I answer your question. I am a fan. Wow. A very big fan of yours. Wow, thank if you. Not so, your number one fan. <laughs> Oh wow, thank you so much. <laughs> And y'all are just hearing that from Zil FM 96.5. That's Eric Danjuma, our number one gospel artist, is a fan of Olalade Allen. Thank you so much. It means a lot to me. Then uh, I should answer your initial question. Go ahead. My journey started firstly with the love of God. I'm a genuine lover of God. Okay. I love to sing His praises, and in Him only I find my inspiration. Hmm. Well, I don't think we were expecting less. We expected you to be a lover of God, and sure. we all are lovers of God <laughs> anyway. So, um, Eric Danjuma, we would want to know your definition about love. As we all know that today is February 14, Valentine's Day. So tell us your definition of love. Wow. It's a beautiful day indeed. Yes. Love love is patient. Love is caring. Compassionate. Kind. Gentle. Selfless. And love perseveres. You know one thing about love is the fact that love is natural. You don't hurt someone you love. You know what? I look at the world today and uh, find out that 95% of what we call love is not even heat. Mm -mm. I mean, how do you lie to someone you claim to love? How do you hurt them? How do you cheat on them? How do you bully them? That is not love. Um, thank you so much. Ah, guys, we'll be going on a short commercial break. And yes, we'll be playing Eric's Danjuma latest album. ZL FM 96.5. Your beat, your music. Can I measure his grace and mercy? You lost me more than. Welcome back, guys, and still your favorite girl, Ololade Allen, and here with me I have Eric Danjuma in the studio. Um, so before we round up the show, we would want to know if you have any word of encouragement for your fans out there. Yeah, yes. As we all know, today is a, uh, a day of love, a beautiful day. And we know through love the world was created. And uh, God said we should love ourselves. Let love lead. So only love can win the battle. Thank you so much. So, guys, see you again next week, same time, same day. Bye for now. ZL Bethel 96.5. So You're welcome. You're welcome. It's a pleasure um, being here. But Why are you sad? Sad? <laughs> and I'm, I'm, I'm not sad. I'm, I'm okay. I'm mm. fine. I know you're a sad person when I see one. Kilo ló ṣẹlẹ̀ So for me. Um, um, mo kọ wà a bit emotional ni. Mo hmm. rántí nípa àwọn late parents mi. Oh. Ìfẹ́ tí wọ́n ní sí mi. Ìrọ̀jú ni àwọn nǹkan tó máa ń ṣe. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. I'll be fine. I hope so. Kilo ló Oh, <sighs> this. Um, it's it's it's just a scar. Yeah, oh. it's yeah, it's, it's a scar. Yeah. <laughs> Are you sure? Well, hmm. Um, um, Mr. But I can't there is more to this in your eyes. You can always tell me anything. I can always be of help. Call me anytime, and I will gladly respond. Thank you so much. That's so kind of you. Um, thank you so much for coming to my show. you're welcome. Good to have you. Always. Hopefully, thank when next to call much. you, you'll join. Sure. Thank you. <laughs> All to school without mom. me. Your mom will come to your school after work. That's a lie. She doesn't even come for open day, no pitiability. She hates me. Uh, uh, how many times have I told you not to use that word? Eh? Your mom loves you so dearly. Kashi proves she never has time for me. This time around, I will prove you wrong. Look at this. You recognize this. This is your mom's credit card. She dropped this and instructed me to take you to any place of your choice after school. I knew you were lying, Mama. She will never come to my school. All my classmates just told me that she's an old woman. This makes me sad. I want them to know that I have a mom, a beautiful one, and she's also a celebrity. Mm. So, you mean you are ashamed of me, Bolu? No, Mama, that is not what I mean. I love you and I am proud of you. Your words really tore my heart. But Mama, you know I love you. I'm sorry. I love you too, Mama. Okay. If you want me to accept your apology, then you have to make up for it. Hmm. I'll do my Valentine and handcart with you. Hey, that's my boy. I love you, boy. I love oh. you too, Mama. Oh, yeah, yeah. Let's go. It's in late already. let's go. So when you are back, then go for an outing. <sighs> Man, in the name of Valentine, gbogbo restaurant pátá ló ti máa filled up kí expect nínú àyájọ́ ọjọ́ olólùfẹ́ la pé it's mm. just one day in a year. I see just one day. Mm -hmm. so pẹ̀lú àwọn tó ń tọ́ra wọn àwọn náà máa ṣe valentine àtẹni tó fi girlfriend rẹ̀ sílé tó fi ìyàwó sílé tó wá ló ń bá àlè àwọn yẹn máa ní àwọn fẹ́ ṣe valentine àbáwọn ṣe valentine. at least wọn feel celebrated kò bá jẹ tán wọn ṣàmùpá àwọn ṣe kankan lọ́wọ́. dey play wọn ń tọ́ra wọn ni. Ah. mo ti gbọ́ èyí tẹ̀ kí n ṣe valentine yìí lẹ́nu. abeg ah, mi ò mi ò ẹ̀ ṣe tẹ̀lé mi bẹ́ẹ̀. ìmọ̀ kó Hey, sweet. Baby, happy vow. Happy vow. Thank you. You're welcome. I thought you'd forgotten. Uh-uh. Báwo ni ṣe máa gbàgbé ọjọ́ tí mo hmm. How could I have forgotten such moments? How romantic. Thank you. Thank you so much. I love it. Um, can we go on the lunch date? With pleasure. Wow. When the brain sings different lyrics and the soul interprets them, I go around. Our am I, Lodi, Lodi. When the brains in different clearings, and the soul is up with them, I go around. Oh, thank you for honoring my invitation. And I am so sorry for keeping you this wait. Uh, it's fine, I understand. Oh, I was actually in the studio. You know, you don't understand how this our stuff works. Mm -hmm. mm. It's fine, I understand. Yeah, I don't know. Um, I don't know if you would mind, Cloud Jadi, so we can just uh, talk about you and I, a few things, you know. Um, mm, yeah, okay, uh, no problem. All right, thank you. So Jackie and Sari Parker, um, on the things, okay. so let me finish it up. All right. All right. I'll be back, Jiffy. Uh, so my name is Dr. Flora Gaji. I have heard from my dear friend how hard it is to convince you to do this, but I promise you, it's really worth it. I really want to know you, your past, your present, and your life experience. I was born into a wealthy family, and I'm the only child of Mr. and Mrs. Allen. Now, even if he take care of your mommy. Fortunately, that day, me dreams. home. Uh, Jade. And then Riot here and Sheila. So, the only things he. Uh, wishing it be màmá escape ọmọ gbé mi dání láti escape so how we were in a place that will hide síbẹ̀ I àríkú more than sùn Not tún àwọn parents mi oh my dad and my mom more than sùn wọn so I watched them when they were actually burning to death. As if that was not enough, I met my first love, Akolade. But that was the most terrible situation of my life. Good morning, my lady. You look so beautiful this morning. Mm. Well, But I would have made you breakfast in bed, but then... mi ò mú oúnjẹ wọn kan sí. Good morning. Good morning, my love. How you doing? Very well, okay. Why are you looking like um, what's your name, so the stranger say? Um, um, um, I'm confused. You don't need to be confused. You are the love of my life. See, babe. Shall I mo ṣe jẹ́, bí mo ṣe máa ṣe pẹ̀lú ẹni. Right from time. Mm-hmm. Hmm? See, babe. I don't want us to lose that touch. Hmm? I want us to continue this way. Come on, you come on, you come on. you know, come on, Shiri. But sometimes third party makes the journey boring. Third party? Mm. Only you both very much like me if I do was anybody. No, you're getting it all wrong. You have a third party in you. Ah, uh, baby. I hate it when you say, ah, baby. See, kò sí nǹkan tó burú ló bá kàn lọ sí hospital wọ́n ṣe wọ́n kàn induce ẹ slightly adébọ̀rà jáde kó lọ kò ní ju kò jù báyìí lọ and you are fine I'm we go back to a normal lifestyle. èmi náà ṣàn sọ ìgbà tó ti ń tó ti good morning baby tó ti ń she she. ṣe ń there is more to it. No because ó ti pẹ́ tó ti ṣe lè fún mi so nǹkan tó ń try láti sọ nǹkan tó fẹ́ sọ gangan gangan ni pé kí lọ ṣe oyún yẹn mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú good morning baby. I've always known you to be a very sharp girl, intelligent one at that. O get it? Jọ, lọ ṣẹ́yìn yẹn. Because tó bá ṣẹ́yìn yẹn, I will change towards you. Pregnancy is crazy. It will change you. I that, lóyún wọ́n máa tutọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa sùn wọ́n máa ṣe yamayama i'm not emotionally matured enough láti go through process yẹn. o àpáàdé jẹ́ kí mi sọ fún ẹ lágbègbè scope tó ń lò látàrún ni pé kí ló fi yọ ọyìn ó possible mi ò ní yọ àti láyé láyé èmi ò plan kò máa yọ ọyìn láyé mi àti pé gbogbo àwọn tó máa yọ yẹn ibẹ̀ ló máa ń gbà kù kó tí mo máa gbọ́ wọn tá máa ń oh shut it just shut up ah mo yẹ pọ́n ilé o dẹ̀ sì ń ṣe bí olórí burúkú náà wáyé tó ń ṣe báyìí àwọn ah, ti pọ́n ilé tó náà kí ló ń ṣe ẹ̀ náà ah, ah ṣé owó láì bá ṣe máa ń lọ club tí máa gbé ẹ jáde gbé ẹ ṣayé gbé ẹ ṣe everything ok o láì bó ṣùkùn ṣe ń sùn òṣùn látàrọ̀ dálẹ̀ tí bá ní kó lọ ṣe anything kan wàá máa lórí ẹ̀ it's irritating it's disgusting. ṣe yín mi lè yọ oyún kankan oyún yìí mo máa bí ni. okay let me prepare your mind bóyá o ti mọ nǹkan tó máa go through tó bá bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn nǹkan tí olóyún ṣe tó dẹ̀ ti bẹ̀rẹ̀ ń sìn number one i won't like you anymore ma dislike ìyá dẹ̀ máa jẹ́ gan are you ready to face that because mo ò ní rẹ̀ mo sọ fún ẹ o mo kálá gan mo ò ní rẹ̀ rárá ṣo ready fún yẹn ìwọ ló lóyún náà ìwọ kọ́ ló lóyún ní ìwọ ló fi síbẹ̀ ni. tó ló mú ìgbà pé mo fi síbẹ̀ ṣé mo rẹ́dì fún. Mm-hmm. ìgbà tó oh, oh my god why are you so i don't want to use the word daft and i don't want to use the word dumb and i don't want to use the word stupid but ó jọ pé àwọn nǹkan tí mo kà nǹkan tó jẹ́ nìyẹn bọ́dẹ̀ mi ò ní sọ mi ò ní sọ pé ó rí ẹ̀ ò pé mi ò ní sọ pé ó ní là mi ò ní sọ pé ò ní là káì mi lẹ́nu sọ kọ́kọ́ lọ ẹjọ́ I won't say that but then Ojo, you need to get rid of this thing. a ah, ah, ní mi lè yọyún kòkó ṣe àwọn ọ̀dà ìtẹnu mọ́ mọ́ ní mi ìṣẹ́yún èmi máa bí ọmọ eléyìí ni olùdẹ lọ́mọ. wà á bí ọmọ eléyìí àìpẹ̀lẹ́ ò bẹ́bí màmá àdágbé àdàsọ máa dágbé máa dàsọ olórí ẹ̀ ò pé ni à ń pọ́n eléyìí tí mo fẹ́ pọ́n rẹ lé ẹ̀ dágbé kò dàsọ. mi ò lè ṣe bíbí màmá. o lè ṣe bíbí màmá àìpẹ̀lẹ́ o Mrs. Nobody máa dàgbé lọ tó lórí ẹ̀ ò pè ní. <sighs> so he he dumped me at the hospital nígbà tí ó ná mi ló gbé mi lọ sí hospital ibẹ̀ ni wọ́n admit me sí for a while kí n tó bímọ yẹn. I was in pains and there was no one. But thank God, more be more me. inú ìbànújẹ́ ìgbà tí mo bímọ tán ni mo wá wípé ti relocate lọ sí Scotland lọ bá ìfẹ́ mi ìyàwó ẹ̀ and that was how the whole thing started. Life is not always fair, but we must find the flavor. this car. How did you get it? kí ló ṣe kí lélẹ̀ yìí. ló wá jókòó òyìnbó dìde dìde dìde jáde ló wá jókòó síbẹ̀ òyìnbó yà lọ sípítù rìsì mo dáhùn kí ni ọmọ wọn ṣe papọ̀ o àpò ṣáà dìde dìde òyìnbó òyìnbó dìde jáde ṣàánú mi lọ́wọ́ ọmọbìnrin yìí ọ́ òyìnbó yà níṣó ah, àbí kí ni ilé ìbáyìí. Oh, um, it, was just an accident. Miss Ololade Allen, I have an assignment. Can you kindly write out the list of the things that you can count as beautiful in your life at the moment? Can you do that for me at our next section? alright I'll, I'll try to do that. Okay. Do have a pleasant day. Thank you so much. Mommy's back. Mommy, yeah, I'm so early. Yeah, Wait, who is this? I've never brought anyone before. Wait, is he my dad? Um, so, um, this is, um... Hello, dearie. Yes, I am your dad. will soon be... I know you. I have seen you on TV before. Hmm. Yes, it is you, the singer. I am Eric Danjuma. Nice meeting you, son. Nice meeting you. Um, see, fair? Mr. Eric wants to take us out. No way. Yes way. Go upstairs and meet Mama so you can change. You have just 10 minutes. Run! Wow. Wonderful son you got. <laughs> Thank you. Thank you for bringing me to your home after all the persuasion. <sighs> well, you're welcome. And um, kí ló tó tó sọ Kini muso. Um, you said Sunday is that. Oh, just that I mean every bit of the word tí mo sọ ń sinsin mo mean ẹ̀ sórí ọlọ́ládé láti mo ti pàdé ẹ ni mo ti nífẹ̀ẹ́. yeah but a ṣẹ̀ṣẹ̀ mọ́ra kò tí. but it doesn't matter o nífẹ̀ẹ́. Um, yes. come in anyway my bad. Yeah. So, Sit down. on what is trending today, guys. I want to know your take on the old new national anthem. <laughs> yeah, we're going to keep our line open in a few and we want to hear your view about it. Mean Nigeria we yield. What do you think, guys? And <laughs> eh, Bumi is here with me in the studio to talk about this trending issue. I'm so sure she has a lot to say. Yes, I really do have a lot to say. You know, Arise, O Compatriots has more powerful lyrics. It was composed by Nigerians. So why are we leaving that for an anthem that was given to us by our colonial masters? Hmm, that's the question. And let's not forget that Nigeria We Hail was composed by our colonial master. And Arise, O Compatriots was composed by our own Nigerians. While um, John A. Electrical Eme Etimakpan, B.A. Ogunaike, and two other Nigerians composed the lyrics of O Compatriot. And the music was composed originally by the um, Nigerian police band, right? Yeah. You know, I really feel like we are being ruled by our colonial masters again. And I personally am not buying that. I agree with you on that point. I mean, it does not really make any sense to no, me. How would we leave our O compatriot for Nigeria we hail I think we need to hear from our listeners. Sure. And before we now keep our lines open, and let's not forget that today is our own girl's birthday. Our favorite star girl in person, Ololade Allen. Yeah. So I think we should do our birthday song. Oh yes, we should okay. do that. Oh. In three, two, one. Happy, Happy birthday, birthday, to you. you. Happy birthday to you. Happy birthday to you, Ololade. Happy birthday to you. I am so sure she's smiling right now. Oh yes, she should be smiling right now. And Ololade Allen, I want you to know that I love you so much. Yeah. I believe you know mm -hmm. that I really do love you. And on this auspicious day, I wish you nothing more but joy, love, good tidings, and every good thing you ever wished for. Amen. So what's, what's trending today, guys? We'll keep our lines open. Then you can give us a call after this commercial break. I remain your love, Bumi Makenwa. And I am your pretty queen, Cynthia Morris. Keep it locked down. Seal Bethel 96.5. You beat your music. Why is she not picking up? Tani yẹn. Kí ló máa ń ṣe gan-an? Kò tẹ̀ kí n gbé kọ̀ọ̀lẹ̀. Tani yẹn. Olóládé ni. Ẹbí yẹn ó bízì. Bízì rọ̀wọ̀ nìyẹn. Mi ò sẹ́ láì bó ṣe máa ń ṣe. Tí máa ń give a lot of attitude jù. Adé máa fún wa ní mood swing mood every time. Ṣé òun nìkan ni? Cynthia, ìwọ ló ṣẹ̀ṣẹ̀ sọ I love you àṣekínní kan tán lórí station sin. You don't talk about people you love that way. Yẹn kí wọ́n ní mo ti sọ nísìnyí. Maybe she's occupied with some stuff. Occupied fire. I <sighs> beg you. Whatever. Oh. We continue. Okay. Hello, Mr. Oh. Hello, Cynthia. How you doing? I'm fine. How are you too? I'm fine, I'm fine. Oh, your favorite is not available today. Oh. And I hope you know today is a birthday. Sure, I know. Yes. Mm. In, in fact, I've been trying to reach her, but um, it's all to no avail. Same here, but I try number several times, kò be call. Kí is wá lè That's what I don't actually know. Kó tó dé bá fún mi ni pé Ọlọ́ládé alẹ̀ kò kí n Even kò jọjọ Christmas, she'll be here. So, nǹkan tó wá ṣẹlẹ̀ ni ò tiẹ̀ yé mi at all. Hmm. Okay màá tún padà gbìyànjú àti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣá oh, try more. okay okay please right. and when you do do not hesitate to give me a call because oh. I need small surprise from you. oh really kind of you thank you very much. let me have your number because we need a surprise from you. okay um, all right all right mm. can just. Uh, input your when number. the brain sings different lyrics and the soul interprets them, I go around àwa máa lodi lodi. lódì. When the brain sings different lyrics and the soul interprets them, I go around. máa jó lodi lodi. Babe, kí ló ń ṣẹlẹ̀? inú ń bí mi ah! ah inú ń bí mi gidigidi inú ń bí mi lọ́wọ́. calm down please kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́ngàn. ìwà tí ọlọ́ládé ń wò dá rárá look at me it took me effort láti just put a smile on her face i just want her to be happy gbogbo gift tí mo bára gbogbo nǹkan tí mo bá ṣe just to surprise her and àti ẹ̀ mọ́bi tó wà she didn't even pick her call not to talk of cat ẹ̀ fẹ́ rí ìyẹn wá ní kò da gbogbo nǹkan tí o rà fún ìyẹn wá ní kò dànù náà. kí ni ìwúlò ẹ. have you heard from her? ṣé o notice bóyá ó post anything sórí social media handle ẹ. èmi ò rí o èmi ò rí kó post anything sórí social media and I, I don't even care I don't really care because me, I understand nǹkan tó máa ń ṣe kó mo máa ní mood swing every time what's, what's the problem gangan kí ni kọ́lọ̀ problem ẹ̀ she's wealthy she's rich kí ló ń fẹ́. sitia um, o ní láti sọ báyìí náà sí pé ó lówó lọ́wọ́ eyín ò ní kó má wà depressed. Yeah. Mm-hmm. depression kí ló fẹ́ fa depression fún ọlọ́ládé wait wait wait babe do you think ó sọ mi cbs zlfmb tèmi no. She is wealthy i mean that girl is made she's a shareholder in ZLFM. FM so jọ can you call ló problem <sighs> see sometimes you don't understand life ó ju bó ṣe ń ro ìlọ depressed yes. Oh mo mọ Oh mo. To buy bá ipò mọ ni ò ní she just like attention she's a spoilt brat she is a spoilt brat. Say, have you heard from her? I don't care. At this point, I'm so done. No. I am done. on his feet the past four hours. Ah, ah kí ló tó ń ṣe báyìí fún rẹ aago méjìlá ló ti fẹ́ lọ lù í. kí ni ìjẹ náà kí wàá rí tó fẹ́ sọ di ọjọ́ ìbànújẹ́. ọjọ́ ayọ̀ kí ló ń dùnú mi gangan náà. ṣé mi tó jẹ́ wípé àwọn òbí mi kú ní ṣẹ́jú mi and I could not do anything to save them. Lọ́ládé, you were young. Kò sí nǹkan kan tó lè ṣe sí. If you had the power, you would have averted the incident kí ni tí mi fi jẹ́ alágbára yẹn kí ni tí ọlọ́run ṣe fún mi ní agbára yẹn kí ni tí ọlọ́run yẹn gbogbo ṣe pàṣẹ fún gbogbo àwọn tó ṣe kíní yẹn lọ́jọ́ yẹn kí wọ́n wọlé lọ tó bá jẹ́ pé ẹ̀mí àwọn òbí mi ni wọ́n fi wé o kó bá ti sọ̀gọ́ kí n tẹ̀lé wọn lọ. láìláì má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ̀ náà ọmọ yẹn kọ́ àrídùnú ọmọ ló ní náà ọlọ́run tó wá bùkún ẹ̀. àrídùnú ọmọ ṣáà ọmọ ni ọmọ yàbí ìbànújẹ́ ọmọ tó jẹ́ gbogbo ìgbà tí bá ti rìn ló máa ń rán mi létí Akọ́ládé ìbànújẹ́ ọgbẹ́ ọkàn ló jẹ́ fún mi I regret never having anything to do with it. It's okay, Olúwadé. Gbàgbé ẹ̀sẹ̀, gbàgbé Akọ́ládé. I love you, Olúwadé.

the salt of the world. You just need the Holy Spirit. Holy Spirit will comfort you and bring you out of this depression only if you allow Him. Holy Spirit. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí Ẹ̀mí mímọ́ nìkan ló lè yọ depression ronú mọ́. You just need Him. Accept Him mo sọ gbogbo ilé ìtòrí pé gbogbo nǹkan pátápátá lọ́lọ́run fi kí. rárá o tàbí sọ fún you see life has never been El Dorado ever since I became born again my life has changed it is just through the Holy Spirit and he can do same for you too. patient is more than sure. Can I measure His grace and mercy by like me only reaching? Are you really sure about this? Surely. Clearly, this lady must be suffering from depression and she has to be killed. I can tell she might have been suicidal at some point. Did you ask her about this car? She might have to go see a physical doctor over there. And I'm afraid she might have to be examined by a psychiatrist. Psychiatrist? Yes. But she's not insane. <laughs> there are hundreds on mental issues that requires the intervention of the psychiatrist. Unfortunately, it's not one of those that you can stand as insanity. Moreover, depression is a mental health issue. And in our own case, she might be suffering from a major depressive disorder. Eric, you need to be very careful and you need to be intentional about this. Let her get help. Okay. Dr. Flora, well, I believe uh, with my love and care, she will be all right. Love. That might help. But that might not be the only thing she needs at this You know, according to you, she says she has a son that really loves her. She has a man that loves her so much, but she still doesn't feel loved. She has her listeners that love to listen to her when she talks on the radio. So, what makes you think that marrying her will change the narrative? Yes, I'm not disputing the fact that uh, uh, love can be, you know, love is crucial something. Well, I hope God help me. I hope so. Do have a nice day. And you too, Dr. Flora. Thank you. serious, man. So, ṣé o fẹ́ ṣègbéyàwó? I'm happy for you. Thank you. Show more mọ̀ wípé o ní ọmọ? Of course. Ṣé torí èlò ṣe wá wá síbi iṣẹ́? I thought as much because I know you to be a workaholic. Mm. Ololade. Yeah. Do you love him? I guess so. Well, what's there not to love? He's a celebrity and he's good looking. But then, does he know about your past? My past. My terrible past. Mm -mm. Past Eulison. That's, that's not what I mean. So what do you mean? Cynthia, get out of my house. I'm sorry. Get out of my house now! Leave! my Leave! Please, baby. How do you feel getting married to me in the next three weeks' time? I feel terrible. I feel like a failure. Ó ń dàbí wípé mo máa sọ èdè monster tó bá tó stage kan. Àbí ó dàbí wípé ó tiẹ̀ máa ṣọ́kú lójijì. Àbí kò kò rami. mo ti sọ fún ẹ you need God o nílò ẹ̀mí mímọ́ kí ló dé tó fi rora ẹ̀pin nígbà tí ọlọ́run rora ẹ̀pin náà ẹ ok you know what. mo kàn ń sòótọ́ náà ni. oh that's wrong promise me you will be optimistic henceforth don't give up on yourself because God don't give up on you. Thank you. That's my baby. You are beautiful. When the brain sings different lyrics and the soul interprets them, I go around. Our majo, lodi lodi. When the brain sings different lyrics. and the soul interprets them àgọ́ ara àwa máa jó lódìlódì. gbogbo ariwo àti yàwá wí lónírúurú gẹ́lọ́d wá fìyè mí. ohun tí mo fẹ́. ṣé dandan ni. wá sí ẹ̀gbọ́n nǹkan tó fẹ́ sọ. mi ò gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣé tèmi bá pè ó máa gbé kọ́ mi ṣé tèmi máa pè lẹ́ẹ̀mejì mẹ́ta ṣó máa gbé kọ́ kí ló ṣẹlẹ̀ ṣé kíkẹ́ lọ́mọ ni nǹkan ráyè no picking please Femi I'm having good time with my husband please ǹkẹ́kẹ́ yín spoil one budget mo ṣe mo what's that? Hmm. I máa fi I mean, send the délé yìí tó dẹ́ kó fẹ́ fáìn jùlọ nínú ilé. Hmm. bọ̀ǹkan tó down. dáa sísẹ́ ni. can you please just let go please. Okay, okay. that is what you want. Yeah. all right okay let's back. ṣe ti o tún ti rìn. When the brain sings different lyrics and the soul interprets them, I go around. Our majo, lodi lodi. When the brain sings different lyrics and the soul interprets them, I go around. Our majo, lodi lodi. I know you tried your best but I am sorry I am tired the only thing I can do is just do you a favor goodbye. Ìyá má bínú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́. But you know I love you so much and you mean a lot to me. But I am tired. I am done. Kò sí kókó tí mo ṣe bọ́ láyé yìí. I'm sorry I have to do this. This might probably be the last voice that you would hear from me. And the most precious memory you hold on to. Goodbye. when the brain sings different lyrics and the soul interprets them, I go around. How am I, Joe? Lodi, Lodi. Yeah. When the brains in different theories and the soul interprets them, I go around. Our majo, Lodi, Lodi. Yeah. Go, go, Ariwo, àti yá. wá fi yé mi. ohun fault. It's my mm-hmm. fault. Should have done better. My fault. Should have picked up all you can get. I hope so. Upload. yeah.